wọn tí wọ́n ní ìbéèrè bẹ̀t eléyìí ó ní ìjọfà kálukú ti mọ̀mọ́ tí tó jẹ́ tiẹ̀ tàbá ti béèrè tàbá ti kàbà kálukú ti mọ̀mọ́ tí ó jẹ́ tiẹ̀. ìbéèrè tó wà wájú wa ń sì ni pé gbogbo ẹni tí àbá lè ka ìbéèrè rẹ̀ bí ètò ìsinmi kájọ kan ṣe àmójúkúrò ọlọ́run ṣe àmójúkúrò fẹ́ni kọ̀ọ̀kan wa ọ̀rọ̀lá ìlàlá ìbéèrè tí wọ́n wájú mi ní àyín wọ́n ní ìjẹ́ ìsìláàmù fi ara mọ́ kí a máa gbé ìjọba sí pè pẹ̀lú èròǹgbà pé mo ní ajókòó lé wọn fún wa ní ìrọ̀lá jẹ ìjẹ́sìláàmù faramọ́ irú eléyìí أعانكم الله أعوذ بالله من الشيطان الرجيم وما أغفلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقبل طلبة سوى المسلمين أتنت ولكوت لا تجرفان النبي صلى الله عليه وسلم أنت الله لا تجيك في البلاي أنا بني تلكوت النبي وبني تلكوت لاري أتي أهوالي أتي صحابة شعر أنا قلت وكيت النبي صلى الله عليه وسلم بجمع الكيامة pé ọlọ́run dákun àgbáwọ̀ náà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí dákun jẹ́ kẹ́mi wa jẹ́ rẹ́yìn oṣù yìí o jẹ́ àwọn lẹ́yìn tó ti bọ́kùn náà kúrò lórí rẹ̀ ká tó parí oṣù dákun sàánú wa o. ìbéèrè wa máa gbé ìjọba sí pé lórí bí àwọn àlámọ́ yìí bó ṣe rí wọ́n lọ́jọ́ ìkàlẹ̀ orí ẹ̀kẹ́ jẹ́ ó ń ti rè bí àjẹmọ̀ òun ṣe rí bóyá bá bóde kò sí tó ń fẹ́ ló ń bọ̀ tó wọ́n jẹ bí tí ọlọ́run bá rò bá bóde náà ṣe ń ronú yé àti kúrò náà ọ̀pọ̀lọpọ̀ wa àti kó bùkátà wa síbi tí ọ̀ta kó sí àlọ́bọ̀ká ń fún ọmọ ìkọ́ni pé wà fi sàmọ́ ìrísí kòkùn sọ́mọ́ ẹ̀ ni mo ti ń sọ àrísìkì yín kalẹ̀ irú àdúrà wo làwọn gẹ́gẹ́ ń ṣe sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala èyí tó délẹ̀ fún ọ̀kan jọba náà ni èèyàn náà nìkan gọ́ọ̀nà ṣèwà káàkiri ìjọ ni wọ́n pẹ́sidẹ́ntì àti gbogbo àwọn sẹ́nẹ̀tì tí wọ́n jọjọ́ papọ̀ ilé ọmọ ìpè ní ìjọba ìjọ àwọn ọba tí wọ́n pọ̀ ṣùgbọ́n bí wọ́n tọ́jú sí ìjọba onílọ́kàn jura wọn lọ tí wọ́n wá sara papọ̀ tí wọ́n ń darí àwọn yòókù ṣèbí ń jẹ́ ìjọba náà nìyẹn jẹ̀mọ́ra ẹ̀jẹ̀ aṣọ dáadáa o ṣùgbọ́n ká pàkíyèsí ìwà kílẹ̀ sísọ mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ní tí ara rẹ̀ wọ́n máa sọ dáadáa irú tí àbá fi máa sọ̀rọ̀ òdì lásìkò yẹn ẹ̀ ṣe máa dúpẹ́ lọ́dọ̀ náà ẹ máa yin náà ẹ máa ṣe àdúrà pé ìwọ náà ọba ìwọ ló lè ṣàánú mi mẹ́ta ṣàánú mi kí lọ́pàá tó fi jẹ́ aṣọ bẹ́ẹ̀ gbogbo ohun tí ó bá ń rò pé wọ́n ṣe ààbò sí sí òun láyé tí bá ń ṣe pé àbí ìṣọ̀rọ̀ kan ní ìpadà ẹjẹ́ lọ ètò wọn nìkan ojú kan ojú kejì nínú kéèyàn gbà láti gba nǹkan tí ọgbà lọ́wọ́ èèyàn tó ti gbìyànjú sí kéèyàn gbà padà tó gbàdà bẹ́ẹ̀ bá wà ojú kejì ni ojú kẹta òní kéèyàn wá ní ọdá mo fi jàpọ̀ lọ́wọ́ bàjà ọ̀rọ̀ mi fẹ̀mẹ́nà afa wa aslaha fa ajru ala Allah mo fi jẹ́ pé ń bá lè ṣe sùúrù ní àsìkò ìta gbígbà míì náà kò sẹ́ni tó rẹ pé déédéé rú ládàá ohun tí ó rí òun lélẹ́yìn lọ́dọ̀ náà subhanahu àwọn ìwọ́n lọ́rọ̀ ìbá àwọn àfá wípé ah, gbogbo ọ̀nà ní àjájú ṣe pé ẹ̀yìn ọ̀bá nígbẹ́ ṣe pé ní ṣe pé ìyàfá iná ẹjù fẹ́ lọ́wọ́ ní àwọn àfá ní àwọn olùgbé àjájú ṣe pé torí pé inna Allah yantaqimu min al-hajjaj mimman zalama gbogbo ẹni tí àjájú bá bó sí ọlọ́mọ bí ó ṣe yọ ẹ̀tọ́ ń tọ̀m lé lọ nígbàgbé alkiyama látọ̀dọ̀ hajjaj wọ́fà yantaqimu al-hajjaj liman shatama ẹ̀ńbàṣì bú hajjaj náà ọlọ́mọ bí lọ́tọ̀ lọ́sì ẹni tí ìbá ní kápẹ́ alákìyèsí sí òun náà ni àdúrà tó tẹnu ọ̀kan ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ànàbí jáde tó bí abúlé mọ̀lọ́mọ̀ rọ́bí aláwọ̀ tó aláwọ̀ àrùn ọ̀rọ̀ wípé ẹ̀mí gbẹjọba sípò àì gbẹjọba sípò ẹ̀mí lẹ́tẹ̀lá ní ọmọrọ̀ akọ̀nù tẹ́lẹ̀ yìí bá ti wà á pé tẹ́ ẹ̀mọ́ tẹ́ sọ mọ́ ẹ̀tẹ̀nu sọ̀rọ̀ àdá ẹ̀mọ́ sọ pé Allahumma kama kanu yadinuna ọlọ́run ọba àwọn tí ń wa yìí wọ́n ń fẹ́ẹ̀sì nítorí wa wọn ò fún nítorí wa bẹ́ẹ̀ ni wọ́n ń fẹ́ fún wa ní gbogbo ìgbà ọlọ́run ọba wọn bí wọ́n ti fẹ́ kọ̀rọ̀ wọ́n rí ní ojú kọ̀rọ̀ wọ́n rí kí ni ìyẹn bá ti yẹ pé olóòrí pé ìjọba náà wọ́n bá wa sàbẹ̀ náà sàbẹ̀ pẹ̀lú wọn nítorí pé bí a bá ti rí sípè sípè ìbádé yọjà ní yọjà lóko ọlọ́ọ̀ mẹ̀dínú kẹ́mẹ̀ kánú yẹ̀dínú náà ọlọ́ọ̀ bá bẹ̀rẹ̀ ìjọba ṣe fẹ́ sọ̀rọ̀ wádà bẹ́ẹ̀ ni kò ní sàn náà torí pé wọ́n ń ṣe wàhálà lọ́tọ̀ wọn ò sì fẹ́ ká burúkọ ṣẹlẹ̀ sí ẹnì ọlọ́mọdé ẹni tí ó fẹ́ hàn kan fún àwọn èèyàn ní àsìkò tí a wà yìí ṣùgbọ́n ọ̀nà pé méjì iwájú rẹ̀ kí lọ́nà àkọ́kọ́ àwọn èèyàn kan ń bẹ tí wọ́n wà mọ́sálásí ìjọba ní kámọ́kòjọ pẹ̀lú kíkí bẹ̀tẹ̀ àwọn kan ń kí àwọn yẹn ó wò pé tó ń ha fáwọn ẹni kìíní yìí ládàá tó pọ̀ kí ni kó wọ́n ṣe nu méjèèjì ẹ̀dá pẹ̀lú ní yànnàná àlámọ̀rí lórí ìdáhùn yìí. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ba'd ọlọ́run dákun bá ní san orúbìnrin náà ní ẹ̀sà olóore. jọ̀mọ́ra ẹ̀dọ́kun ẹ̀sìn wa tá à ń ṣe yìí ẹ̀sìn tó wọ́n látọ̀dọ̀ náà subhanahu wa ta'ala ni in tí ó sì ń pè ní islam òun ni àlàáfíà ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tó wọ́n látọ̀dọ̀ náà ọba àlàáfíà ọlọ́run lè pa ọ́ nǹkan kan dánù Qur'an kó wá wípé orí ibú ni ó wà ń bẹ̀ fún wa kálà kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láìláì wọ́n mú jẹ́ aláàlékún fi dín min haraj ní tó bá sì ti pèmọ̀ sí fún àmì ìbánira ń bẹ̀ ọlọ́run bá ń sọ fún lárúkọ ní pé yá ayú alladhina amanu ati'u Allaha wa ati'u ar-rasul wa ulil amri minkum ọlọ́run ní ẹ̀tẹ̀ láti èmi ọlọ́run ọba ẹ̀tẹ̀ láti ànábì ẹ̀ tẹ̀ láti àwọn olórí yín lókùnrin ìgbà tí wọ́n bá ní kẹ́ ẹ̀sẹ̀ ìní ọlọ́run fún wàhálà bá wá dé ní ìlú táà ń rí àjàkálẹ̀ àrùn lọ́tún lọ́sì tí ìjọba wa wò pé ah ibi tó tó dá fáwọn ọmọ ìlú náà wọn ni kí wọ́n wà lábí ààbò fásitì báyìí àtàsìkò báyìí ẹmọ bọ̀rọ̀ di ẹmọ wà báyìí àkójọ báyìí sí mẹ́sàlásí eléyìí jẹ́ ìyọnu ọlọ́run lásìkò yẹn tó kò sí tọ́ta kó ń tọ́nà ọba sọ níbi ilé fún ìdí ẹ̀yìn ẹn fẹ́ sàárà yẹn èyí tí ìbàdáàjù òní kọlọ̀rì ìhà fún àwọn mùsùlùmí tí ẹ ń bẹ tí wọ́n wà sí jímọ̀ kọlọ̀rì ìhà fún wọn. tó bá sẹ́kù ọ tó rí ẹni tó lè fún àwọn èèyàn ó lè fún wọn nítorí wípé ohun tó jẹ́ aṣọ bẹ́ẹ̀ afẹ̀fẹ̀sọ́ a tó wá sọ bẹ́ẹ̀ ní ìtòsí rí bẹ́ẹ̀ ní ìṣerí bẹ́ẹ̀ yẹn bá lọ ń gbóúnjẹ fáwọn èèyàn nírú ṣe sí báyẹn nínú mọ́tàlásí ń jọ jímọ̀ tí ìjọba sì nìkan mọ́ kò jọ láti pé afẹ́ kí bẹ́ẹ̀ náà ni wọ́n sọ káàkiri fún kálukú náà tí èèyàn bá lọ ń gbóúnjẹ fún wọn ìbẹ́nu wọn tí wọ́n bá mú wọn tí wọ́n sọ wípé lágbájá ní máa ń fà wọn ní nǹkan nǹkan gan ló bọ́ọ̀lù ti sọ pé kí ànàbí ò ṣe gbogbo wa iná èsì rèé táwọn wò wípé gbogbo ẹ̀ náà pé ẹ̀dí a máa kó fàdúrà tí gbogbo ẹ̀kọ́ rọlẹ̀ kápẹ́ bẹ́ẹ̀ náà kú ni ìwọ̀n náà tóbi lẹ́nu gbogbo wa ní tòótọ́ ní tòótọ́ gbogbo nǹkan àjọ ń pa kí èsì ara sí náà àtijọ́ ìdálẹ́ láti yẹjọ́ yìí kádàkùn kájọ́ ká tẹ̀lé bọ́ọ̀lù ń bá ṣe làálẹ̀ fún wa ká sì má nífẹ̀ẹ́ ẹ̀sìn ọlọ́run jọmọ́ lọ. جزاكم الله خيرا ولا بني فإن سولوري يوفي سن الميزان الحسنات فدار العلم اقمتنا الى القران ترشدنا سيد ابو اليوم بالله سيد ابو هو هو توجي هل لا الا الضوء السواد في الدنيا يمكن مو من في القران ما بعرف هو لا لا في القران دي بقى في وقت عبد الشهاب بتاع اليوم ما هذه تحفيز للقران والدراسات الاسلاميه انستيتوت اوف القران اند ميديتيشن اند اسلامك ستوريز يعني ابو دي جا او ده اسمه في بعده ما fadilatu sheikh sulaiman muhammad al-awwal abujeya àwọn ìpín tá a pè ọmọ kalẹ̀ fún animation híhá alquran arabic studies kíkọ́ nígbà èdè lọ́gbàwá tó yẹ kúrò vocal education ẹ̀kọ́ ìgbàlódé dé and very much allowed twenty-four one eight one one nine four two four one two four eight one one nine four two four one two four máa ń tàfíìsì quran lọ́pọ̀ gbogbo òbí pé ẹ wá fún àbọ̀ ọmọ yìí dolórí rẹ̀. ẹ dákun ìbéèrè mi ní eléyìí ó ní ẹ dákun ẹ jọ̀ọ́ àwọn èèyàn kan mọ̀ ń pèpè lọ síbi kí a máa fi ìrun tí wọ́n ti ká sílẹ̀ àwọn èèyàn kan pèpè lọ síbi ìrun tí wọ́n ti ká sílẹ̀ lórí rédíò pé ká máa fi kí tàràwì nígbà tó yẹ pa àlè jáde lé lọ mọ́sálásí ìdí ilé ìtọ́nìlànà ọlọ́run àti jímọ̀ àlè lọ jímọ̀ àlè lọ kí tàràwì ò láti máa fi ìrun orí rédíò wọ́n ti rìkọ́ọ̀dù ẹlẹ́ ká máa fi tẹ̀lé sáàlì síbẹ̀ náà nù làlẹ̀ Islam tọrọ bá rí bí àlámọ̀ ìfẹ́ bí. bákan náà ṣé a sì ṣé bàbá gan sì lè mọ́ kí jímọ̀ fún àmà tó bá di dọjọ́ jímọ̀ kó ṣe kútùbà káàmú kọmọ ẹ̀kọ́ ọmọ tẹ́ fi gbọ́ nínú ilé wọn nínú ilé wọn tí èsì mọ́sálásí sọ tọ́ bẹ́ẹ̀ náà. alhamdulilayi rabbil alamin wa salatu wa salamu ala rasulillahi wa ba'd tí a bá wọn ìmọ̀ ọ̀rọ̀ kan bẹ tí ó tẹnu àwọn àgbàlagbà tí ẹ jẹ́ yorùbá ó tẹnu wọn jáde wọn ní bóyá ńlá ti gbé mi sẹ́lẹ̀ kékeré yóò máa gorí ẹni èlì tí ń ṣẹlẹ̀ ká gbórí dùn kama ya fi kí jimá kágbérí bí o kama ya fi kí tarawih tààlẹ̀ntẹ́ sọ wípé ọsọ bẹ́ẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀sìn tó sì mẹ́rin wá tẹ́rin wá dọ́gbà nẹ́bí sallallahu alaihi wasallam ń tó ṣẹlẹ̀ tó dínlẹ̀ àkọ́kọ́ tó bá jẹ́ pé ládàlá ń wá gbogbo àìlà táǹkì láti gba ọkùnrin fara sí bẹ̀rẹ̀ ládà jímọ̀ mẹ́rin fún wa gbogbo àìlà táǹkì dípò jímọ̀ ibi dáadáa làkúkú wa ọlọ́run lọ́dà wa jókòó kèé sáà wa lásán fọ́lọ́ ń pè wọ́n ìwọ lọ sọ́gbọ́kọ́ jẹ́ jímọ̀ àwa ti fi ní èkó fúnra wa àá sọ di àìlà fúnra kúrú ọ̀tẹ́ ní wájáde níbi ilé bákan náà lórí ọ̀rọ̀ ti tàrọ̀wíṣì náà tàrọ̀wíṣì ó kùnlẹ̀kùn méjì náà káàkùnlẹ̀ lọ́rẹ̀ kí mọ́sálásí pẹ̀lú àwọn mùsùlùmí olówà aula wà afdal olódáàjù bí ìyọ̀bá ń dáákí nínú rẹ̀ pẹ̀lú àwọn àtọmọ rẹ̀ kódà omi kò sí aburú ń bẹ kódà nígbà míì ń bẹ tó jẹ́ pé wọ́n àwọn ọmọ sí tù tù àwọn ọmọ wọn tó bá jẹ́ pé bí téèyàn ń gbé ìfọkànbalẹ̀ òsì àti kéèyàn wọ́pọ̀ àtọmọ lálẹ́ kó kíta òun ìfúnyàwó àtọmọ rẹ̀ ní olóòwò gan wọ́n lọ lájú kó fi ẹ́sìn òpáyà lọ kó pọ̀ ìwà ládọ́ lọ́wọ́ bá lọ níta ẹ̀sìn wà ìkéyèsí ẹ̀sìn dogmatism ẹ̀dọ́kùn ẹ̀jọ́ jẹ̀mọ́ ẹ̀jẹ́ àmọ́ ẹ̀gbọ́n ànábì yeke yeke ẹ̀mọ́jẹ́ aya aláṣejù tí wọ́n bá bí ọ́rẹ̀ pé níbo ni dáadáa ń gbé dáadáa tẹ̀ wọ́n alhassanatu bayna sayyi'atayn láàrin aburú méjì òní dáadáa ń gbé o aburú àkọ́kọ́ tí mẹ́lọ́wọ́ tó ẹ̀ òun làṣejù aburú ẹ̀kẹ́jì tí mẹ́lọ́wọ́ sí dáadáa òní àṣẹ ètò láàrin méjèèjì ibẹ̀ ni a ti rí dáadáa fàyọ jẹ̀mọ́ ẹ̀mọ́jẹ́ aya ẹn tí ó máa kọjá ẹnu àlọ́ náà ọba subhanahu wa ta'ala pẹ̀lú kásẹ́gbọ̀n wípé ọ̀bọ̀n kẹrin náà ọba yìí ẹ̀sìn mẹ́jọ nífẹ̀ẹ́ ọlọ́run jọlọ́run lọ. bákan náà bàbá tí wọ́n tó fi kún tí ń kí jímọ̀ fún ìyàwó àti ọmọ rẹ̀ nínú ilé ẹ̀ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ o torí jímọ̀ ní mẹ́jẹ̀mú tí a máa fi kí ní ẹ̀sìn tó jẹ́ pé ààyè bẹ́ẹ̀ gbà wá lórí prógámì ẹ dákun ọlọ́mọ nìfẹ́ ìmọ̀lòrò ládì ní ọgbọ́n ògbè kákéwú ló tọ́. ìmọ̀lòrò ládì ní ọgbọ́n ògbè kákéwú ló tọ́. ń bọ̀ bá wa lọ fẹ́ máa fi rédíò kírun báyìí ní ìsìn wọn ò tí ẹ̀wà múná lọ bátìrì tó fi síbi rédíò náà ní bá ń ráhùn tó ọgbọ́n kankan mọ́ èyí ò tí ẹ̀wà kọ́ lọ́ba tí ẹ̀wà fẹ́ wọlé igá òun sì gbọ̀nsẹ̀ ṣé rédíò dùn ó dìọ̀ ní ìsìn tó ti jẹ́ pé ńgbọ̀n bá dé padà ìṣẹ́jú máa wà lólo ní o ọ̀kẹ́ lólo ní o tó wà gbọ́dọ̀ pé ibi ọba dé náà wọ́n ti wà gbé fún ọ àjẹ́ pé ọlọ́sẹ̀ ajẹ́jẹ́ o abẹ́lọ́n fún àwọn wa kọjọ kọ́ bá ní dúró tì wọ́n ọmọ fi wọ́n lẹ̀ kọ́ la la hawla wala quwwata illa billah ìbéèrè tí ó bẹ̀ wájú mi bí báyìí òun náà ni ìbéèrè tó lọ báyìí pé ìbéèrè tí ó ń bẹ níwájú mi ní àyìn òun lọ báyìí pé coronavirus yìí àwọn kan ń pé biological weapon ni àwọn kan ní kóògì kan tí wọ́n mélèé mélèé tí wọ́n délé ẹ̀pọ̀ mélèé láti lè fi irin ṣe irinṣẹ́ àdánwò sínú ayé tó bá wá ṣe jẹ́ pé bẹ́ẹ̀ náà lórí ó béèrè ní òkè ọ̀dà lábẹ́ ní tọ́lọ́n fẹ́ ṣe ọwọ́ àrí bẹ́ẹ̀ kí ni ìdájọ́ ọlọ́run lórí ẹ̀ tí wọ́n lọ porú nǹkan pọ̀ tí wọ́n wá fọ́ sínú ayé tí gbogbo ẹ̀ wá di tọ́lọ́fọ́kálé báyìí alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillahi wa ba'd ee ọ̀rọ̀ bá lè sọ ń bèrè ilẹ̀sàn olóore o tó bá lọ rè jẹ́ wípé ẹnìkan ilé pọ̀ àwọn nǹkan kan sí kejì mọ́ra wọn ní kọ̀rọ̀ níbì kan láti fi ilé ìní ayé yálà ọgbọ́n ní ẹni o yálà ọ̀fẹ́ fi mọ́kọ ní o yálà ọkàn ní ẹran ní o tọ́bẹ̀ ìṣẹ̀bẹ̀ gbogbo ń bá kú pátá láti bí ìṣẹ̀lẹ̀ yóò dáhùn fẹ́mi wọn jẹ́ gbẹ̀lì kíámà ọlọ́run ọba subhanahu wa ta'ala bá ní sọ́nà sọ́tùlù máa ń dà wípé a ti parí ètò ní yàrá mẹ́rin nígbà tó sọ ìtàn ọmọ ànábì ádámọ̀tàn tó pa ìkejì rẹ̀ ọlọ́run ní gbogbo ẹnìkẹ́ni tó bá yẹ pa ẹ̀mí kan lórí ilẹ̀ fákà nàmà kọ́tàrà ní àtàjẹ̀ mìíràn bí ìgbà ọ̀pá gbogbo ayé ni wà mọ́n àṣíyáha fákà nàmà àṣíyá ní àtàjẹ̀ mìíràn ẹ̀mbásì yìí ẹ̀mí kan à pẹ̀lú bọ́lọ̀run ti pẹ́ẹ̀mì létó bí ìgbà iye gbogbo ẹ̀mí tí ń bẹ láyé kátó wá kí lọ́fẹ́ sọ kò lè mọ̀ láíláí bóyá bọ́ọ̀lù rẹ̀ sùkú kò lè mọ̀ o ṣùgbọ́n kalọ̀ mú sọ́wọ́ àtàjẹ́ mùsùlùmí ànábì sọ́nà lọ́wọ́ àná sọ́nà sọ wípé la yazalu mu'min fi tis'atin min dinihi ma lam yusib daman harama ọmọ ènìyàn tó jẹ́ mùsùlùmí jẹ́ gbàlìkìyàmọ́ tá a bá ti ń bọ̀ lọ́dọ̀ náà ọba èèyàn ò ní yẹ kò ní gbò lẹ́yìn tó kàn yóò sì tún balẹ̀ lórí àwọn àlámọ́dì máa làm yìí sí dáman harama tí wọ́n bá ń wọ́n ìjọba kìámà tí wọ́n bá bẹ́jẹ̀ haramu bẹ́ẹ̀ ẹni tí wọ́n bá bẹ́jẹ̀ haramu lọ́wọ́ ìjọba kìámà annabi ní nǹkan ṣe nígbà tó fi wọ́n àdíṣà bí umar mẹ́ta báyìí wípé láyé àzánì mu'min mu'niqan yọmọ kìámà mu'min yóò ní yẹ kò ní gbò múrùnìkù lẹ́ni ọrùn rẹ̀ gbò tó lè máa dásílẹ̀ ìdásọ́rùn ìtumọ̀ ní pé wọ́n mẹ́rin kẹrẹ tó jọ̀dá rẹ̀ tí yóò bá sí wọn tí ó lè mú èrè lẹ́tì àti wàá wòran mu'min yóò máa lẹ́tọ̀ sí àwọn ọ̀ràn kan táwọn kan kò wá gbangba kìyàmọ́ torí pé òun ọ̀bẹ nípìn ọ̀run ẹni tí ó rí bẹ́ẹ̀ fún mọ́lá ní sí dẹ́mọ̀nù harama ẹni tí ọba ṣẹ́ jí àrọ́mù lọ́wọ́ rẹ̀ ní o fáyidà asọ́ba dẹ́mọ̀nù harama ń bàlá ẹni tó bá wá jẹ́ wípé ó ti ní ẹ̀jẹ̀ àrọ́mù lọ́wọ́ pàdé lọ́jọ́ gbàlì kìyàmọ́ anábì ní dọ̀ọ̀bá pẹ̀lú ìhù àwọn ọmọ nàbí àdámà síra wa tó bá dẹ́gbà nìkìámà ẹni ọba jẹ́ nípò lọ́ba dẹ́lé ìlú ọ̀rọ̀ ńlá ló bẹ̀rù kódà àwọn tí wọ́n bá ràn lọ́wọ́ lórí rẹ̀ ọ̀rọ̀ ńlá náà dá ẹ̀ń bá gbà tí ń bá fẹ́ kí ọ̀rọ̀ náà dá bákan náà ọlọ́njọ́járe àtàwọn àtẹ̀yìn mẹ́gbà ọwọ́ wa dá ayé wo lọ́dọ̀kọ̀ọ́sọ rẹ̀ dákùsàánú wa ìyọnú rẹ̀ omi ọmọ ìlúwà fún táyì nífẹ̀ẹ́ nígbà a bá dọ̀dọ̀ rẹ̀ níjọ́ gbọ́dọ̀ kìámà. àtọ̀ ah, kọ́lọ́mbà ní sàwọn afáàní ẹ̀sán olóore. béèrè míì tọ́wọ́ àwọn wájú ń bí báyìí oníbèrè béèrè pé báwo ni a ó ṣe wẹ̀ báwo ni wọ́n ṣe bàtọ̀ sí la báwo ni wọ́n ṣe kírun sí la báwo ni wọ́n ṣe gbé sínú sàárè tá lẹ́ni ọ̀hún ẹni tọ́lọ̀ ń pé kí ó kúrò láyé pẹ̀lú sábàbí corona virus. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulilayi wa ba'd ọlọ́run dákun bá ní sanwó béèrè lẹ́sàn olóore o. ìbéèrè tó pàtàkì púpọ̀ o ìbéèrè náà jàmáà ẹjẹ́ akọlọ gbóyé wípé ẹ̀sìn ìsìláàmù yìí wàláhì ẹ̀sìn ìrọ̀rùn ní dópin ẹ̀sìn tí wọ́n bá ní lò ń bẹ́ẹ̀ pẹ̀lú bá a bá ti wà àkọ́kọ́ náà ọlọ́run tó jàre má sí àdánwò ìkọwà àwọn tó ti fi kàn tí wọ́n ń gbìlá ilá ilẹ̀ lọ Muhammad sallallahu alaihi wasallam bá ní ṣe ní ipa ẹ̀ṣẹ̀ wọn bá ní ṣe ní ipa ẹ̀ṣẹ̀ wọn. jọmọ ìta bá láàmà tọ́jú wọn ganan tẹ́lẹ̀ kì wọ́n a ti ní àwọn tí tí wọ́n jẹ́ dókítà. àwọn dókítà yìí àwọn àákọ̀ ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ àbá ṣe máa ń wọ òkú ní ìjọba jẹ́ mùsùlùmí nínú wọn bóò láti di wọn torí pé bákan ni wọ́n ṣe ń fún wọn tẹ́lẹ̀ tó fi dúró pé wọ́n jáde láyé tó bá wá jẹ́ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwa rí dókítà ti ń tọ́jú ẹni àfi kọjọ́ pé àwa táà dókítà òní afẹ́wẹ̀ tá a fẹ́ dì a sì ti mọ̀ pé ohun tó mú lọ rè ọ̀rọ̀ ti padà sí ibi tí à ń sálàyé lọ ní ìjẹta wípé ẹ ń bá gbà pé ọlọ́ba ni yóò ṣe òun yóò ṣe tá a bá nílò ẹni bẹ́ẹ̀ ìyọ́ba ni sí tọ́bọ́jẹ́ fún gbogbo nǹkan tó lè bí ẹni pé ẹ̀ eh, ọlọ́run náà tọ̀ dá kádàrà ọ́ dá gábàbí máa o kò ń kálukú wá fi ẹni ilẹ̀ bó wá ni gbígbé rẹ̀ àti sísin rẹ̀ yóò sì wá rí nítorí wípé a ti rí àwọn àpẹẹrẹ àti àwọn nǹkan tó jọ á sì ń kọ́ ìdá ìsìnlẹ̀ wípé àdọ̀rúrọ̀ tùbíhù elmahadúrọ̀ àrígbọ̀rúrọ̀t tùbíhù elmahadúrọ̀t bí nǹkan bá ṣe ń jẹ́ ìnira fún ẹnu ẹ̀sìn bẹ́ẹ̀ láàṣẹ máa rí ìsípayé ọlọ́run lórí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọmọdé sí díẹ̀ díẹ̀ díẹ̀ kí ló fà nínú ẹ̀sìn rẹ̀ tẹ́lẹ̀ náà bọ́ bá pinlẹ̀ jẹ́ wípé nǹkan bá pààyàn kìí ṣe ń tó jẹ́ kọ́ rọrùn kí wọ́n wẹ̀ ẹranko lọ jẹ́ ọjọ́ débi pé ìgbà tí wọ́n rí ẹranko yìí lílé tí wọ́n lo nǹkan kù náà lọ pọ̀ lẹ̀ nǹkan pọ̀ lẹ̀ náà béèyàn bá lòun fi ọwọ́ kàn kò sí ọmú lọ́wọ́ ó ti rọ̀ ju bí kí wọ́n gba òrèké lẹ́nu màálù gẹ́lẹ́ olórí ilé ní ìkìlá fẹ́ wọ̀ mẹ́ tẹ́lẹ̀ náà ìwọ̀nba náà lára gbọ́lẹ̀ lára fi sí inú olè tó bá wá jẹ́ pé ti kòrò lẹ́yìn bárí báyìí káàfi wá rẹ́ ní kẹ̀kẹ́ tó lè rẹ́ tó lè pàṣọ sílá gbogbo ọ̀nà tí a bàgbà palẹ̀ rẹ̀ mọ́ wọnú kòtò kásìó náà ó fi lè jẹ́ pé yóò lè dé inú kòtò ìbàdá akálórí wímẹ́nì náà ká fi gbé sí ibi tó jẹ́ ààyè rẹ̀ ṣùgbọ́n àti mò ń sọ yìí àdánwò ní tẹ́bí tí mò ń sọ náà ó ní fún gbogbo àwa tí à ń gbọ́ náà ọ̀rọ̀ ìmọ̀ọ́nì kìí ṣe ọ̀rọ̀ kékeré kìí sì ìfìfẹ́ òjò wàlọ́ ìlọ́wọ́ gbàtí kúrò náà ti dé yìí àìmọye èèyàn ilé ti mú tí ó mọ̀ pò mọ́ tó ètò ti lọ lára rẹ̀ lọ́nà tó pé wà àti akúnmù kú mọ́sà àtúmù gbogbo àìmọye nǹkan tẹ́ ẹ̀lẹ́ ronú ẹ̀bẹ̀ ọlọ́run ọba ọlọ́run mo ti fún yín ó mú kọ̀mọ̀kọ̀mọ̀ ó tún lọ kọ̀mọ̀kọ̀ lọ mo sì mẹ́ni tó ti mú lọ́wọ́ ọgbà tí nǹkan ìgbé dókítà ni ọgbà ìlú tọ́pọ̀ sí ọgbà ìbọ̀kọjá pẹ̀lú ògbọ́lọ́ ó sì ti lọ kúrò lára ẹni ìdásàfẹ́ fàyẹ̀rẹ̀ wípé bọ́ bá ṣe rọ̀ wá lọ́rùn láwa tá a jẹ́ mùsùlùmí tá a yípa ń tọ̀hún àti bí mọ́nì wa bá ṣe gbé òníkà débi tí òtún fi ní fa àjàkálẹ̀ àrùn fún àwa náà lẹ́yìn ikú rẹ̀. jazakumullahu khairan èyí tó kàn ẹlẹ́tù orin yìí àwọn tí tutu tútù rẹ̀ ẹ dákun ẹ wa tú. bisimilá afaani kìtàbọ̀ lọ́rọ̀ náà jùlọ sinina ma bina walimabutulina wanasalu ma bina walimabutulina ó ní àdéhùn gbáyé kan ó bóko kò sì tí ọ̀kárí tá a bá lè ní a flashback a wípé àìmọye làwọn náà mọ̀ ti pa ọ̀rọ̀ lọ́wọ́ ọba tí ṣe kùrà ní ti àkàbẹ̀ ní pàápàá fẹ́ tẹ̀lé ìntì bẹ́nu ẹ̀ bọ́ bá sì ti rí báyìí fáwọn èèyàn sọ́tún wá wá bárú wa mú ká máa wá máa bèrè wípé àdéhùn tí a lè ákàn ọlọ́run àṣẹ tiẹ̀ àwọn ń sọ wípé àdéhùn tí a lè ákàn sírù bẹ́ẹ̀rẹ̀ ìgbẹ́ sọ́tọ́ sí alẹ́nu wà láwọ́ dákọ̀ lálẹ́ àádi ju fúra ọ̀dọ̀ bẹ́ẹ̀ àwọn tí ó kọ̀tọ̀ náà tí ó bá lè kó sínú wà خلفهم متسارعين دخلنا خلفهم متسارعين a máa tẹ̀gìdì sí ẹ̀wọ̀n mọ́lẹ̀ wọnú bí abúrúṣẹ́ lọ ni níbi tá àmà sáré lẹ́yìn ìwọ́dé kọ́dà wọ́n mọ̀ fẹ́ òkú ayẹ́sẹ̀ sùúrù ah, wa ẹ̀bá àlàkóyíjá níra ah, akóyímọ̀tẹ̀ sí ajánà máa lọ irú wàtá ń bọ́lọ̀ ọba rù nù bẹ́ẹ̀ sì ni wà láwọ́ ká nẹ́lúwùlú ojú ní ìbáàbí ẹni mi kápẹ́ ìmọ̀ tí a fi ìbọ́lọ̀ mọ̀ ni ó bá pẹ̀ wà pé ẹwà gbọ́ wà sí ẹwà gbọ́n tó lọ́wọ́ bá sọ aṣáánàlì wàjíyà agbọmọbọnà ní ìròyìn aṣáánàlì wàjíyà agbọmọbọnà sàbàkúnáhún bí máa bí iná wàlákin àwọn táà rò pé wọ́n sí tọ́lọ́wọ́ báyìí in táà fi ṣáájú wọn kìí sáwà táà ń bẹ ní ìsìn láti ṣáájú wọn àwọn tí ó lọ ṣáájú wa tí ó gbọ́rọ̀ sọ́nà lẹ́nu òun láti ṣáájú ṣùgbọ́n ní ìsìn kan tàkọ́lẹ̀ iná àwọn àtúwádìí pé àti òsìtọ́ àwọn àtúwádìí níwájú wa ṣùgbọ́n àfáàdé paríparí àlèmọ́ náà bá àwọn alẹ́nà tẹ́lẹ̀ bó ṣe fa a báyìí bí ṣe àti mọ̀ pé tọ́lọ́ǹta àti gbogbo lè fi ń dé àti mọ àrùn tí ń fi abáyì ṣùgbọ́n kí ló kù fún wa falẹ́nà tọ́lọ́ bó ṣe fa a káwá wá oògùn sí àìsẹ̀ tí ń ṣe wá òhun náà ni bí a ó dàtìna lè rọ́bí alámìnà bí a ó dàtìna lè rọ́bí alámìnà àti lẹ́tọ̀kọ́ àtọ́mẹ́kí àtàgbàlagbà wa àtẹ́ní sí àjàjẹ́ tí ń gbọ́ ẹ̀ sì jẹ́ apàrà sọ́dọ̀ lọ́wọ́ ọba tó ní gbogbo nǹkan kágbọ́rọ̀ sí lẹ́nu jazakumullahu khairan kathira kọlọmba ni sàwọn afáwà ní ẹ̀sán olóore. ètò tí à ń bá lọ lórí ọ̀rọ̀ ìtọ́gbayé kan yìí coronavirus yìí á dàdúró ní Ramadan mẹ́wàá báyìí wàhálà náà la sọ fún àwọn afáwà pé kán bá wa yà bẹ́ẹ̀ torí ti ń ṣẹlẹ̀ nísìn ìtọ́ yẹ kí ọ̀rọ̀ máa lọ lórí òní agbárin tó lágbára ó fẹjú gan ọba tó sàn àfáwà bẹ́ẹ̀ kò járí wọn pẹ́ wọ́n láì láì lọ́la agbárin tí wọ́n mọ̀ bá ní kánlù ó kàṣíàrà ó buhaya alámọ̀rí náà ní tẹ́tí ní pé gbogbo ọ̀la nídìí àti ọmọ tó ń mú ọmọ kéwù àtẹ̀tí ọ̀rọ̀ jọmọ kéwù náà gbogbo ọ̀la nídìí kí náà ní nǹkan tá à ń sọ kí ni nǹkan tí islam sọ lórí rẹ̀ tó jẹ́ pé a rí ẹ̀kọ́ tó pọ̀pọ̀ lórí àlámọ̀rí sí ti ṣẹlẹ̀ sí wa lójú oorun bọ́yọ̀ ti ṣẹlẹ̀ ní o àbí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ni o tí òfin jẹ́ kúrò níwájú ọlọ́run subhanahu wa ta'ala nítorí pé tí ń ṣẹlẹ̀ lójú oorun yìí kò sẹ̀yìn ọlọ́run ọba àdìkẹ́ọ́lá àwọn afáwọn ọmọ ọba ní tẹ̀síwájú lórí ẹni láti òwe ọlá lọ kọ́lọ́ mọ́ta ìbánisàn wọn lẹ́sàn lórí la hawla